ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا كم يا أنايك a makaran waya to in a kuyajin ana ke ani a wurin ba in ho ramadan a wurin 1439 ana kwanto mori sallallahu alaihi wasallam a mi hijira hol makanan dasar hoibo ihana ke anyị ọhụba ịnụ ọhịa na anyị era tirara na n'etin esiri na isara na ọsatụ bakọrọ daika aya anaike ihe anyị na amị ahịa na ịna ịhụ na aya ba ọnụ mazọ na wata ala ana asịrị munafiki ya kijen na ya gare kwa mari kawalu amanna daika na adawu dan ijo abon ni anorwa en an shaitana ne qalu inna ma'akum da kai no na fi inna ma nahnu mustazun yani ayo boya nan ya pewa bena zuwa miki yake nan don mazuna wa ta'ala da wa idaki Allah yastazu bihim amma zuna wa ta'ala ama waisi ya wa yamudduhum dada tawa fi tugyanihim inne ayemmemen ya mahun daika tiresu eyogu ayna arsan so inshallah awre ma ba so ayo no ne be di ya me ha yan ta di angone ayo sana sasa na'am الله يستهزئ بهم ويمد بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين الله وتعالى almanke ame sobe inilai munafiki anaika ya kare ani sanda mazana wa ta'ala dok allahu yastazi bihim ona mazana wa ta'ala a mewaitiya dan lona masana wa taala don da wa ene oy mo kajene ne de reso e tohobi da ya rusa dake allah yastaziu bihim yani allah subhanahu wa taala yafaru bihim omuri na ka onon ne banin ame waitiya yani ame tiyara rowa oy ko no masana wa ko ya mudduhum yani yazidduhum ala wajhi al-imla amadu na wataala awa daatɔ wa tire su oozi ɔyi sanwa zɔda ɔyi zɔda turɛtɛ wa istidrɔj atɔyi sanwa zɔda wa tara kalahum fi utuwihim wa tamarud amadu na wataala dɔn na bɔ waati ni ɛrɛfɔ kata ŋwɛni wa tamarudihim ati ɔyi jisuhu ni uzɔnɔ anayi ka uzɔnɔ wɔlɔ daga kama zana wa taala afma kama ka ayonon yaawede ka dawde ke wa nuqallibu afidatahum wa absarahum àwọn àdùnnà wàtàlà èjì sí ayé nìní àti ìtúrẹ́ ní kàmàlàm yóò mìíràn bí àwọlẹ̀ márùn. azman ka amẹ́ríkà ẹ̀nẹ́rẹ̀ bá dọ́wọ́ ẹni ọ́n ní pàpẹ́rẹ́ wọn zarhum fi tùgẹ́ ní yàmà àwọn àdùnnà wàtàlà dínà wà sí ní ẹrẹ sọ ọ̀yìn mọ̀kàjì náà ní yàmà hún dáìka ẹ̀nẹ́yìn náà déyìn ní ẹ̀ẹ́gùn dọ́kọ̀ tùgẹ́ awẹ́rẹ́ tùgẹ́ huwa mujawwalatul hajj ọ̀nà wẹ́n oye moka jinen yani dodo ehena ka afete dodo jinen dok wa shahidu min qur'an qawlihi ta'ala idinu ilanon yani ono boy ka ono mo wa ta'ala ona ka inna lamma sabalna سماء واعية فإذا نفخ في